صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدخل العلماء ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọba náà lọba tí a dúpẹ́ fún ó tún wá ṣe wá ní ahlu sunna wal jamaa àwọn tí ń tẹ̀lé sunna òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam àwọn jama'a àwọn náà làwọn sọ̀hábà ọ̀pàbẹ̀lẹ̀ wọn Allah subhanahu wa ta'ala kọ́lá wọn sàfihàn wọn náà lè pàpà wọn. a kí àwọn ìmáàmù wa ní ààyè yìí àti àwọn alhaji wa àti ọlọ́run wa tí ó ń lò wọ́n fún iṣẹ́ dáadáa àti àwọn jama'a lọ́kùnrin lóbìnrin assalamu wa rahmatullahi wa barakatuh. جلباب المرأة المسلمة وفرضيته وفوائده abẹ́ gbé ọ̀kan yẹ̀wò nínú ìjọsìn náà fi sọ wọn lọ gbogbo àwọn àlùfáàsì ni wọ́n ti jẹ́ yé wa pé àyà ìbáradà tún ẹ̀rí ẹ̀sìn اسم jami'un لكل ما يحبه الله. Allah gbogbo tí ọlọ́run bá ti fẹ́ wọ́yọ̀rọ̀bá tọ́yọ́nù sí pé a máa ṣe òun ni wọ́n pè ní ìbáàdà min al-aqwal bóyá ní àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ jáde lẹ́nu ni o wal a'mal àbáwọn aṣẹ́ kan tá a máa ṣe àdọ́hìrá èyí tó hàn sí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a rẹ̀ ẹnìyẹn tá a ní ẹlẹ́sìn lélẹ́yìn wọlbọọtìnà èyí tó wà nínú wa tá a fi ń sin náà wà tẹnìkan ò lè mọ àfọlọ́wọn ọba àtẹnití ń ṣe. wọ́n mi nàlẹ́ ìbàdí àti zọ́ọ̀hìrọ̀ nínú àwọn ìjọsìn yìí tá a máa rí tá a bá ti rí lára àyàn á gbọ́n tó ń gbọ́ tó ń sin náà tá a bá ti rí á gbà tó ń sin náà òun náà ni èrìtìdá olùmọ àti mùsùlùmá jẹ̀lbábà rasulillah sallallahu alayhi wa kárí obìnrin kó lo jẹ̀lbáàbù tẹ́ ẹ bá ti lóbìnrin tó bá o wà ní jẹ̀lbáàbù jẹ̀lbáàbù tó lóun ó ti kú ní aṣọ lásán ẹlòmíín náà tó náà jẹ́ mùsùlùmí ó lè daṣọ borí ó lè daṣọ bọ́lá borí àbáṣọ bẹ́ṣíìtì rẹ̀ kọ́ máa lọ kójú obìnrin tí ọba jẹ́ mùsùlùmí etí ń ṣe nì lọ́dọ̀ tiẹ̀ kìí ṣẹ̀sìn lọ́dọ̀ tiwa ẹ̀sìn tọ́lọ̀ ń ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí fi ń sọ fún wa pé bóun ṣe rán Jìbìrílù sáwọn ọkùnrin kó jíṣẹ́ fún wọn kánṣe lọ́hùn lọ́lọ́run rán Jìbìrílù sáwọn obìnrin náà káwọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. àkàràmà Allahu ta'ala ọlọ́pàá obìnrin ilé wọn a máa jẹ obìnrin mọ́ ogún tẹ́lẹ̀ ni nígbà Islam dé ìsìlámù sọ fún gbogbo ayé pé ẹ má jẹ obìnrin mọ́ ogún mọ́ ẹ má fóun náà lógún nínú àwọn tí wọ́n fi yẹ̀yẹ́ obìnrin kí ìsìlámù tó dé òun náà ni kí wọ́n fi obìnrin lẹ̀ kó máa rìn ní òhò nígbà ìsìlámù dé ìsìlámù tó yé wa pé obìnrin o lọ́dọ̀ ọlọ́run ẹni àpọ́nlé ni torí ẹni tó ń da òun náà lọ́lọ́run ìtọ́lọ́run sì dá ọlọ́run pọ́nlé bẹ́ẹ̀ bá wá pọ́n tọ́lọ́run pọ́nlé èyí wọ́n tọ́run sì kàbùkù obìnrin tóun náà pọ́n rẹ̀ lé lẹ́yìn tọ́lọ́run fi pọ́nlé àbùkù náà padà gbẹ̀yìn ọ̀rẹ́ ọlọ́run pọ́n wọn oníkan máa yọ zàká káwọn náà máa ní. nínú tọ́lọ̀ fi kọ́ àwọn obìnrin lé òun lè dá abẹ́ péye òun dẹ́rọ̀ lẹ́yìn kọ́lọ́ ọmọ ṣàdarí àwọn wa lọ síbi tọ́lọ̀ ọba fẹ́. ẹ̀yin ọmọ ya wa nínú ẹ̀sìn wa ẹ̀ rí ìjáàbù òun ni wọ́n dàgbé ní tẹ̀gbà ìjáàbù ni aṣọ tó bẹ̀rẹ̀ ló fi po ọ̀ṣọ́ tọ́lọ̀ ṣe ṣe la. nígbà míì ni èèyàn wà nínú ilé kọjá pé obìnrin ò ní borí kò ní wọṣọ jẹ̀lbáàbù yóò wà nínú aṣọ títí tọkọ rẹ̀ lọ́rùn àbí kọ́ wà ní ní kíchìn ara ògiri nígbà ara ògiri ti bọ̀ òun yìí kọjá jẹ̀lbáàbù lẹ̀ ara ògiri ọ̀wà tó níkẹ́ni.

adébọ́lá wà láwùjọ sí kíni kí wọ́n jáde ẹ̀yọ́ máa yà wá nínú ẹ̀sìn wa ẹ̀rí ìtàbábò òun ní máa níyì o ìtàbábò ìmọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ bá ní mọ́tò tó páàkì ẹ̀ka lẹ̀ tí ò fi aṣọ bò ó kí lóòrùn ó fi ṣe yọ sani yọ lani ẹni bá sì ní owó tó gbé síwájú ta ó ti tilẹ̀ fún ó lè sùn one point two jàmbá mùsùlùmí wọ́n bá gbé sí onídìí kan wọn kò dààmú ẹni tó ní property lé tó sílẹ̀kùn lẹ̀ táwọn ìbá wọlé tí wọ́n gbé tí wọ́n jẹ́ lọ́jọ́ bí torí kò tilẹ̀ fún ẹni ní obìnrin tí ọ̀dà jàlíbá bò la ó ti pàǹtẹ̀lé rẹ̀ ó ti gbé sí níta mẹ́ta ibi gbogbo ìdí èzù báyìí lára tóbi dá. Allah subhanahu wa ta'ala ló dá obìnrin láti rí ìkànnà rẹ̀ dé ìrọ̀ orí ẹ̀ ọlọ́run dá ọ yàtọ̀ sí àwọn kan bọ́wọ́ ti délé wọlé gbìyàwó rẹ kẹjọ lògbólẹ̀ kọ́ wá gbogbo tọ́lọ̀ dására rẹ kó o rí tọ́lọ̀ dására tiẹ̀ ó rí i pé ọ yàtọ̀ síra wọn. lẹ́yìn ìgbà ya yàtọ̀ tán ọlọ́run tó wá fi káyé ọ ma wá ẹ máa wá ẹ máa wá ẹ máa wá nì tọkùnrin ọdún kan obìnrin wọn máa wá ọlọ́run fi ẹ máa wá wọn ni ó fi wọn nítorí kálí bàbá wọn. kí a tó mi èyí díẹ̀ lẹ́wọ̀n pé wọ́n ní wọ́kọ̀ èyí tí lọ́pọ̀ jù. aláàtọ̀ wá òun náà lọ́wọ́ aṣọ náà lè kọ́ra ánì pé a'udhu billahi minash shaitanir rajim. ya bani adam ọlọ́run bá ní ẹ̀yàn ọmọ anábì adam kọ́lá ọlọ́run ò pe mùsùlùmí nìkan. qad anzalna alaykum libasa ìyẹn ọlọ́run ti sọ aṣọ kalẹ̀ fún yín ìtumọ̀ ẹ̀ ni pé àwa la daṣọ ìtọ́ daṣọ òkè láti sọ kalẹ̀. ìwà ìsáwá ti kò mọ̀ ṣáà. àwọn ọlọ́run ọba asọ̀kalẹ̀ kẹ́ ẹ fi bo ìtaàdá kẹ́ ẹ fi bo òhò yín wọ́n lè bá aṣọ tẹ̀kọ́wà ẹ rí aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run láàrin kàkẹ́ yìí ọlọ́run lè tọ́ dànù láàrin àyà ti là nínú àmì ọlọ́run ni o aṣọ ni nínú gíní nínú àmì ọlọ́run lè rí ilẹ̀ o tẹ́ ìbára mi ọlọ́run tí ọba mọ̀ ní ọlọ́run tí ọba kọ́gbọ́n bẹ̀ tí ẹ bá rá mi ọlọ́run ọba tí ọba gbìyànjú bí ó ṣe ńlá káyè láti pé kí ọlọ́run gbà lérò tó fi pè é lámì. bí ọba rẹ ní tó lè jẹ̀lú báàbò tí ń bọ̀ àtẹni tí ò lè jẹ̀lú báàbò wọn náà máa fura pé àmì ọlọ́run níbọ̀ kò sí wọ́nà wọ́nà kò sí wọ́nà wọ́nà ẹ̀yin ẹ̀rọ mi ni ẹ̀gbọ́n àtàbúrò wọ́n jọ ń lọ ẹ̀gbọ́n wọ ṣòkòtò àbúrò wọ àwọn kọ̀dọ́tọ̀ fọwọ́ gbá ẹ̀gbọ́n láti ìbàdí wọn ti fọwọ́ gbé sínú mọ́tò kọ̀dọ́tọ̀ wọn sọ fún dẹ́fà pé ẹ̀tẹ̀ mọ́lẹ̀ o alájàmbọ̀ la ilaha illallah àyàtìlá àmìní àmọ́ àmì ọlọ́run gbogbo yẹn kí n máa ronú sí la'allakum yadhakkarun ọlọ́run ní táwọn yẹn máa ronú tí wọ́n sì na ọpọlọ náà fẹ́ ronú àwọn náà rí i pé kéèyàn daṣọ bora ibẹ̀ ni àmì ọlọ́run wà ibẹ̀ náà ni gbígbàdúrà wà ibẹ̀ ni oríire ayé àtọ̀rọ̀ kìí àmọ́ wa. alimusafa sallallahu alayhi wa sallam aya tí mo kà yín ali twenty six alimusafa sallallahu alayhi wa sallam anabi ni ma taraktu ba'di fitna adarra ala rijali minan nisa wàhálà tí ó ṣẹlẹ̀ ń bá ma lọ wàhálà tó kọ̀ yìí tí ó máa bá àwọn ọkùnrin àmọ́ eléyìí wàhálà tí ó máa bá wọn tí ò sírú ẹ̀ ọ̀gá wàhálà kọ́kọ́ wàhálà tí ó máa bá wọn òun náà ni wàhálà tí wọ́n máa rí tí wọ́n sì máa kàn lára àwọn obìnrin. àwọn tó ti sàgbákò ń tàn sọ yìí wọ́n máa rí i pé ah, ah, bá a nàbì ṣe wíwọ́n bẹ́ẹ̀ náà lórí. látara àyèmọ̀ gánsẹ́ gbóbìn lọ. dọ̀rúratu fahmi al-dilbar àwọn afọwọ́ wọn ní kóbìnrin ọ̀dà sọ́búra kìí ṣe ìgbórí òun kò sí ti jẹ́ ìgbórí náà sàn ìdí ń jẹ́ ìgbórí òun náà ní bóbá bá wà nulẹ̀ o lè wé skáàfù o lè ṣí nílẹ̀ gan àwọn tó bá máa jáde ṣí ta fọ́n jáde ọlọ́lera ọmọ ni ọlọ́lera mangi ni ọ ọlọ́lera káàdì ni ọ bọ́ba ti dáṣẹ̀ jáde jáde báwo ọlọ́run ti dọ̀ra yàn lérí rẹ̀ kó sékéni kó gbé ìwọ̀ ọ̀gbìn tó jáde. àwọn àlùfáà wọn ni kí ló báwo ti dọ̀ra yàn wọn lálàkọ̀ọ́kọ́ ni pé ọ̀pọ̀ àwọn ọmọ wa lóbìnrin àtàwọn ìyá wa lóbìnrin àtàwọn àǹtí wa wọ́n ti gbà tán jẹ́ ìkìláàrú bìnnìmọ̀dàníyàtì òrùbíyà àbẹ̀ríkìyà. fáírọ́ọ̀sì tí àwọn Europe tí wọ́n fọ́n sáyé àrùn Amẹ́ríkà ti ń kó káàkiri tí sì fi kálukú bọ̀ bẹ̀. ipe báwa ṣe dà ẹ̀yin náà ṣe kíni ẹ̀yin náà dà bẹ́ẹ̀. wọ́n ní àrùn yìí ti ń ṣẹ́ sáwọn ọmọ wa la yìí ti ń ṣẹ́ sáwọn ìyàwó wa la àrùn yìí ti ń ṣẹ́ àwọn àǹtí wa la látara àwùjọ táwa wọ́n gbọ́nà tẹlifíṣàn wọ́n gbọ́nà bẹ̀ wọlé wọ́n gbọ́nà sátáláìtì wọlé wọ́n gbọ́nà à ń ṣiṣẹ́ ìjọba àbá ń ṣiṣẹ́ kọ́ńpìnì ibi wọ̀tọ́ bá ti darapọ̀ mọ́ wa ìròyìn iṣẹ́ tà ń ṣe yìí láti amẹ́ríkà ló ti wá máa ń ṣe múra lámẹ́ríkà náà lọ́mọ múra láì ṣe bẹ́ẹ̀ kó o gbé sàtífíkètì rẹ kọ́ máa lọ. ayọ́mọ ìyá mi nínú àwọn ìnira tí ń bẹ fún kéèyàn máa ṣi ara lẹ̀ lóbìnrin alákọ̀ọ́kọ́ ò ní pé ọlọ́run ti pàṣẹ nu koran ẹ̀gbọ́n ọlọ́run pàṣẹ nu koran ipe kóbìnrin ọ máa lo jàlùbá obìnrin wa ló ń ẹni bá ṣerú ẹ ayé tí ń gbé yìí náà gbádùn nítorí yunifọ́ọ̀mù bí iṣẹ́ yín àti skul yín ọmọ sùdẹ́ǹtì tí ó bá lo yunifọ́ọ̀mù sukùl ọ̀gbádùn ẹni tí ó bá lo ọlọ́pàá tí ó bá wọṣọ jẹ̀mọ́ mùsùlùmí kọ̀sọ́kọ́sọ́ sẹ́jà tó fi ní ọ̀nà ọ̀gá rẹ̀ sọ́jà tó bá lọ́wọ́ wọṣọ wàhálà ti dé balẹ̀ lọ́sẹ̀ ọmọ sukùl tó bá lọ́wọ́ wọ yunifọ́ọ̀mù wàhálà ti bá lásìmọ̀ tó bá lọ́wọ́ wọṣọ wàhálà ti bá obìnrin tó bá lọ́wọ́ lójà ìbáàbù jáde wàhálà ti bá nítorí pé yunifọ́ọ̀mù àwọn ẹ̀dá làwọn ẹ̀ aláwa design yunifọ́ọ̀mù títí ẹ̀ ipe bẹ́ẹ̀ mi ọlọ́sọ pé kẹ́yìn obìnrin tí mo dá nítorí tí mo dá sára yín tẹ́yìn màbó ṣe tóbi tó. ọlọ́run yóò sọ yìí náà lè ní àṣà púpọ̀ ṣàwádìí nínú ẹ̀sà ọlọ́run láwọn la parí ẹ̀ ipe káwọn ọkùnrin ká máa nífẹ̀ẹ́ àwọn obìnrin ká kàn máa nífẹ̀ẹ́ wọn òṣòbìnrin tí ó bora ìbora ìbora tó bò náà ni òní kí wọ́n rí tọ́lọ̀ ń dá sáré tí wọ́n bá ti ní tọ́lọ̀ ń dá wọ́n ní nífẹ̀ẹ́ ni. àwọn ilé ti bọ́ lọ́wọ́ ṣetán ẹ rí obìnrin tí òpó tọ́lọ̀ ní òpó kọ̀sọ́kọ́tọ́ fẹ́ dá tí òfin ní bí ìfẹ́ ìtọ́wà lára rẹ̀ sára àwọn tí wọ́n wò ó. Ah, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti wọ́n ti sọnù. So yóò tún máa kí pé má pẹ́ o ẹ̀sìn ti bàjẹ́ máa lọ́wọ́ ọwọ́ ilé ìyàwó rẹ̀ wá wà kára ọwọ́ jáde bẹ́ẹ̀ sẹ́nu pé kọ̀wé ṣòkòtò ẹ̀sìn ti bàjẹ́ mọ́tò ọlọ́ nígbà bá dé dàrú tó sàlàyé kí ni jàdí bá bùtọ́ lọ́rùn rìfáàsì gbogbo ẹ̀dá ni ó máa yọ wa wọ́n lè mọ́sàdé yẹn kọ̀ọ̀kan o àwọn àlùfáà àwọn ní tó jẹ́ kí ká máa bo òwòdò ọ̀ràn yẹn òun ni pé àlàáwọ̀ látún tòun dé sèlè fìtìnà wọ́n bá lè padà ṣe rí ẹ̀mí àwọn ọkùnrin ọlọ́run ọba ọ̀dá wa ó sì fi fi obìnrin sẹ́mi wa sórí bó ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n rí tí wọ́n rí tó wù ọ́ lára ẹ̀ tó ń rí lára ẹ̀ tó wù ọ́ tí ọba ti bò tó bá ti jáde bí ṣe ń wù ọ́ lọ́mọ wù àwọn tó ń rí. lẹ́ẹ̀kan lé lórí bọ́ọ̀kan sanwó mọ́tò ọba sanlé mi tó san lọ́la ọba àtijọ́ kẹta ọba àgbèrè nọ́mbà rẹ̀ alọ́bẹ̀rẹ̀ mi tẹ́lẹ̀ jọ ọkọ tọ́wà ní tí ò ní làtà lẹ́yìn náà ìyàwó tí ò gbẹ́sì yìí ọwọ́ rẹ̀ lè kó sí páńpù ṣètọ́ obìnrin míì ti kú ní ọkọ lílì tá à ń sọ wẹ́rẹ́ yìí tí ò tó jẹ́ jèrè àwọn ọmọ tó ṣe wàhálà lé lérí wẹ́ lórí tá à ń sọ wẹ́rẹ́ kọ́lọ́mọ́sà gbogbo yẹn ọlọ́mọ́sà jẹ jèrè àwọn ọmọ yẹn ẹ̀yọ́ màá wọ́n ní ẹ̀rí gómìnà ṣẹlálẹ̀ yìí máa ń dọ́pọ́lọ́ ọkùnrin rú ọkàn kọ̀ wá ní sẹ́tù mọ́ àpèjúwe ìyàwó àtàṣe fẹ́ fẹ́yàwó níjọ́ tó bá sọ fún ọ pé òun ti gbó ìpè ọlọ́wọ́n máa ronú sílẹ̀ ni níjọ́ tó wá sọ pé mo ti gbọ́ wọ́n wo orú oorun tó sì ní mi tó sùn jọ. ìbẹ̀lẹ̀ ti ma pé tí ń yìí kọjá bá sọ̀rọ̀ ṣe wá rí tàlẹ́ àlẹ́ àlẹ́ yọ èyí tó bá wá jẹ́ tàrà mọ̀ bẹ́ẹ̀ bá jẹra sí o tún sinmi ẹ̀mí mọ́ ẹ̀mí o tún sinmi mọ́ gbogbo àwọn tó wọ́n dáwọ́ mọ́ wọ́n mọ̀ pé kí n sọ sinmi náà. nítorí pé o ti ọlọ́run fi ní kúlè mọ́ mi nílẹ̀ yẹ kó tó mi náà yìí o àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó ti bọ́ sí yín wọ́n yín ẹni wọn retí wọn lẹ jọba lóbi olóbi o torí pé àwọn ọ̀ka o àwọn sàábà ni wọn bá bí jọ kó di pé àwa náà ọlọ́run bá wa náà wí lábẹ́rẹ́ torí gbogbo tọ́wọ́ ti sọ̀kalẹ̀ ọmọmọlá sàábà yìí má ní irú wọn sí mọ́. ẹ̀jẹ̀ wa ń sàn ní mọ́rẹ̀ wáyé àwọn àlọ́ yìí bá ní Muhammad sallallahu alaihi ọdọdọ anabi wọn ni yẹn tó wí òdodo ni anabi ni nọ máa nọ ọmọ rẹ náà ni ebi wọn lọ gbọrọ etí fún aṣọ àbá òkà wàlá ìdígbà rẹ ò lè ṣèkínní kò lè ka alẹ́ wọn sára ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run sọ wọn kó ní wàyíṣẹ́ sàlùtùmọ̀ọ́nà mata a tẹ́ bá béèrè nǹkan lọ́wọ́ àwọn ìyàwó ànábì fasaluna min wara'i hijab lẹ́yìn gàgá ni ẹ ti máa béèrè o dhalika atharu li qulubikum eléyìí ni ọjà kẹ́mi ẹ̀yàn sàábọ̀ mọ́ qulubihinna òun ni ọjà kẹ́mi àwọn náà ṣe kí ni kọ́ mọ́. ìtumọ̀ ẹni pé tí sàábà bá ń rí ẹ̀mí rẹ̀ ọmọ jẹ́ pé ìmọ̀ awo tí ò lẹ́tọ̀ọ́ sí ẹni ìmọ̀ ṣe kí ni ìmọ̀ dọ̀tí ọkàn ọ̀hún pé aláwọ̀ abúlé ọ̀hún kìjìkìjì àlìkámà ti bàjẹ́ nù tọ́jú ọ̀la òní padà wọ́n mọ́ èyí tó bá ti kí wọ́n ti yìí ti lọ padà padà wọ́n ti kí tòní ló tún kù kí ni àwọn àjò òfin lẹ́kọ̀ọ́ máa wo fíìmù àgbéléwò lágbo kan o ìmọ̀ mùsùlùmí kí ni wò ní fasadi ni wò tọ́lá awon fasadi àwọn mùsùlùmí awon olùbàlẹ̀jẹ́ ló ṣe àwọn àlùfáà wọn ni ẹ̀rí kóbìnrin kọ́ máa bọ́ ara rẹ̀ wọ́n ní orí wa ń bẹ̀ púpọ̀ wọ́n ní tí àwọn obìnrin bá ń ṣe rálẹ̀ wọ́n ní sìnà pọ̀ láwùjọ nítorí ara àwọn ọkùnrin tí wọ́n rí òní balẹ̀ ẹlẹ́mí bá gbójú báyìí ó ti lọ ẹlẹ́mí tuntun yóò sì wá débi tí kiri yóò wá débi tí ń lọ kí náà padà ṣẹlẹ̀ tí wọ́n bá ta sọ̀rọ̀ ta sọ̀sì wọ́n padà parí ẹ̀sìn wípé ìbọn láti pàdé náà kí èsì náà máa wá bàjẹ́ wọn yọ fa òsì fẹ́ni tí ń ṣe bọ́ọ̀ wá ti fẹ́ tó sì mọ́ṣẹ́ sí náà bó olówó lọ́wọ́ wọ́n padà tó sì ẹlẹ́ẹ̀kejì tó bá ti fẹ́ sàárẹ̀ tó di program gbogbo ẹbí má ti bẹ́ẹ̀ ìdí sì náà máa dá lẹ́nu wíwò ìdí sì máa ṣe kí ni ní máa bẹ̀rẹ̀ kọ́lọ́mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wá mẹ́ta lẹ́yìn náà tọ́ ọba ti fẹ́ bímọ rẹ sílẹ̀ lé tí wọn náà sì fẹ́ kí ní gbọ́mọ ọlọ́mọ fún wọn náà gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ nítorí sinna ọmọ tẹ́lẹ̀ mi kó òun kó bí ń ṣẹlẹ̀ ní mọ̀nàmọ́ná obìnrin ń ṣẹlẹ̀ ní mọ̀nàmọ́ná àwọn ọkọ.